بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه اليوم جاكي في اليوم كل نوم خصوم شعبان الجامعة تواتي يقوم بأن أكون الجامعة تاتيني هذا تاهجا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وصحانه نعود في أكيكم بالسفوات فإنه سيفوالي سيكتوري ونجيك كلاي أكيد له العافية أقول رمضان كيد أن صفر على الله سبحانه وتعالى جي ويكي àwẹ̀ tí a fẹ́ gbà yí inú oṣù Ramadan ló gbọ́dọ̀ pọ̀ sí oṣù yẹn sì dá ọ láti ẹ̀mí lọ́tọ̀ أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله سبحانه وتعالى قد شهر رمضان الذي أنزل فيه القرآن سور رمضان يتسقي أسوأ القرآن قال سنوه àti Ramadan yẹn ṣáàrù Qur'an oṣù Al-Qur'an ni wọ́n sọ Al-Qur'an kalẹ̀ nù rẹ̀ ajá sí pé afẹ́ká pọ̀ ní ìmàkí Al-Qur'an nínú oṣù Ramadan ju bá ti ń kí tẹ́lẹ̀ lọ ló fi já sí pé àwọn sálàkù sọ́ọ́rẹ́ àrínú wọn tó ti fi máa ń parí al nìkan ní. ẹ̀ẹ̀mẹ̀wàá lóṣù ṣùgbọ́n tó inú yìí wọn tí wọ́n máa ka òdìdí kọ̀ọ̀kan jọ kan kódà rẹ̀ ń ka méjì méjì níjọ kan ohun tó mẹ́ta kọ̀ gbàgbọ́ kọ̀ dọ́dọ̀ rúfẹ́ àwọn ènìyàn àgbọ́yé ni wọ́n. lẹ́yìn náà ni pé kòránì ọ̀pọ̀ lásìkò yẹn lè ṣàràfi zamani nítorí básìkò yẹn ṣe níyì tó orí wọn rẹ́pọ̀ tálẹ̀ méjì bá a ṣe ṣe bá a ṣe ń wò pé akẹ́jọ́ ni rọmọdán yìí ọlọ́dà kò já ni rẹ o wọ́n yẹn bá gan ni rẹ kí ni àrídájú kí ni ó tún rí mi lẹ́yìn rẹ ìyẹn fi gbọ́dọ̀ ṣe ìjọsìn nínú ẹ̀ bí ẹni pé èèyàn ti tẹ̀yọ̀ kan yìí lọ. شهر رمضان الذي أنزل فيه القرآن رسول رمضان تعصوا على القرآن كلام هدى للناس وجمع نفاوية وبينات من الهدى والفرقان àti àwọn àlàyé tó tinú mọ̀nà wá ó tún wá jẹ́ àpínrọ́pò tọ́ níbi ìdàkúndé yìí àtúntẹ̀jẹ́ oyè wáyé pé láì ró sùn àgbọ̀dọ̀gbà wẹ̀ o kì í dẹ̀ ṣe gbogbo wa làárò sùn ẹlòmíì ògùn oṣù kẹkàn wò oṣù òjọ wọn lè pè níjọ kẹta anábìsọ̀lá àtàlámẹ́ ti jẹ́ oyè wa wípé tó bá di ìkẹyìn wa dúníyà oṣù tí ò jíjọ kan lọ a lè máa rí síjọ kẹta òun làwọn mí ò máa fẹ́ rí pósù tí wọ́n wò lánàá yẹn rọ́ǹgì ẹ̀ ọ bó ṣe tóbi tó. eléyìí ẹ̀dẹ̀ jẹ́ sára fún mi ní aṣọ àtúnṣà àmì kan náà àmì báyé fẹ́ tán ni yóò máa rí bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ wípé ọmọ shahida minkum ash-shahr falyasumhu ẹni yóò tó bá gán ní oṣù nù yín kó gbà ìtumọ̀ méjì ìtumọ̀ àkọ́kọ́ ẹni tó bá rọ́sùn tó sọ fálásẹ̀ fálásẹ̀ kéde àwẹ̀ gbogbo wa àwẹ̀ pé mi gan ni láyà. èdè mi ọba ti gan ẹni rẹ báyìí mi ò ní bẹ̀rẹ̀ àwẹ̀ ìfẹ́ ló nìyà. fàmọ́ iṣẹ́ yìí dàmí nǹkan mo ṣe àrọ́ fálíyà sómi ẹni tó rósù ọwọ́ àlọ́ bá wọn aláṣẹ pé òun máa rósù wọn bá ní ìwọ̀wò àwọn ò ní dán lóhùn oṣù ẹ̀ tó rí ọmọ àlọ́ yẹjú ẹ̀ irúfẹ́ ẹni tó rósù tó kílẹ̀ àti fóun rósù yẹn kò lókun ìgbà táwọn aláṣẹ ti dá lóhùn fúnra ara rẹ̀ tó rọ́ṣù rẹ̀ náà ni ọlọ́bẹ̀rẹ̀ àwẹ̀ hmm, kàwọn ṣẹ́hìdá mi kò mọ ṣẹ́hàrù fàlì ẹ̀sùn fún láì rọ́ṣù àgbàlagbà rẹ̀ ẹni tí ó sì kéde oṣù fún àwọn oṣù tọ́nù Sokoto ó lè ní kùdìẹ̀kùdìẹ̀ lára o ṣùgbọ́n òun ìjọba mọ́ ìjọba omi mi náà fẹ́ mi ni wọ́n mọ̀ kégbégi òkégbégi wá jẹ́ kiri ní abọ́tàkì wá ní ẹja máa wẹ̀ lọ́la o kéré ipa ni wọ́n ń gbélé yẹn kéré ipa kálukọ́ kan máa wó sùn ní gbogbo kọ́ríà rẹ̀ nílùú kéréje àtúrò kan ẹja gbá wẹ̀ lọ́la o lọ́tí tán lódodo ìṣẹ̀láfù mọ́tọ́lẹ̀ àwọn afáfíjì ẹ̀ múlẹ̀ pé táyé bá yàtọ̀ ó tún lè yàtọ̀ ṣùgbọ́n nàìjíríà yìí kò sáyé kẹ̀kẹ́ tó yàtọ̀ mẹ́ẹ̀ ìbá wa sọ pé àwọn àtà jẹ́ òkè ogun ọ̀làlàwẹ̀ wa àà gbogbo nàìjíríà ti tó yìí kò síbi tí wọ́n fi ọgbọ̀n ṣẹ́jú tán fi jura wọn lọ mẹ́ẹ̀dúgúrí òun ló sì tún jáde tó jí nàìjíríà but no state bó ṣe jì tó ìgbà òun lérò pa wọ́n twenty minutes gbogbo táwọn máa fi jura wa lọ ṣe ń bẹ̀ láti wá sọ pé oṣù hẹ́ńbì kan kọ̀ hẹ́ńbì kan nítorí bẹ́ẹ̀ ẹni ọba rósùn wọ́n kéde pé wọ́n rósùn tọ́ba láyé ọgbà rẹ̀ àbóhun ló dẹ̀ rí fún rẹ̀ ọsọ fáwọn aláṣẹ wọn ọgbà kọ́dá tarẹ̀ gbà lẹ́rí ọmọ nǹkan ẹ̀nà mọ̀rí ìdán ọ̀wọ̀ àìlà sáfàrí ẹ̀kejì tó bá dẹ́dà òwì ni fàáyín dá tómi ní ayé àmì ọ̀kà ẹni ọba wa rẹ̀ àbúrò ẹ̀tọ́ àkọ́kọ́ dá padà ìyẹn ni pé kọjá wẹ̀ ọba dẹ́yìn ọmọdún kọ́dà padà ọba dẹ́dà ni yorí ìdúnlọ́ọ̀fù bí kùmọ̀lẹ́yọ́sù wọ́lá yorí ìdú bí ọlọ́run fẹ́ dẹ́kun fún yín kò fẹ́ nira fún yín tọ́ bá rẹ̀ ọ̀gbọ́dọ̀ ta kúkú ń ta gbá àdìgbò tí ẹ fẹ́ kí n kú nù rọmọdọ́ àyọrọ ìfà awẹ nílẹ̀ ọkọ̀ àdá padà lẹ́yìn rọmọdọ́ ó travel ẹlòmíì àti ọkọ̀ ìbí plane lásìkò ah mọ̀ṣákọ̀ wà nù plane náà gidi sẹ́bi tí wọ́n ti páàsì yín páàsì yín kẹ́ tó wọnú ẹ̀ ní eré pàmẹ́mbẹ̀ ni ọ̀rọ̀ kì í sáwẹ́wà lẹ́yìn sábì hàwádà pẹ̀fẹ́ wọnú plane tẹ̀wá jòkó gan lẹ́yìn òtútù tí ó máa mú yín kò sí rọ́hà kankan nù rẹ̀ rọ́hà rọ́hà ló gbé etí yìí ó ṣe gbogbo nǹkan kan mọ́ra wọn ariwo gèè tí ó jọ kó tó di pé ẹ sọ̀tà rẹ̀ síbi tẹ̀ lọ ẹ̀rí ìgbà ìdẹ̀kùn ti dé nísìnyí kò sí wàhálà mọ́ a wọ́n bá di pè ní ìrìn àjò làbúdà àǹtẹ̀kùn náà fi hì máa ṣàkọ́ ìnira gbọ́dọ̀ wà pé àkẹ́yẹ̀ ń gbọ́ tréènì ogun nàìjíríà tuntun sí wọn ní ogun kò sí gálọ́ọ̀pì lórí afẹ́fẹ́ sí gálọ́ọ̀pì òní mbẹ lórí afẹ́fẹ́ bí ọba wa sí mẹ́ńkọ́ asáfàrò sàfàrò asáfàrò kẹta àtúnyẹ̀lá àgáàb kò sí tàbí tùmọ̀ yóò rí nira kan tí ó rí ìmọ̀ tó bá pé ní àjòrí òní ọ́ lára tó kò sí wàhálà tọ́lá nìkan sọ pé tí mo lè gbà tí mo bá tó àfọ̀jísọ́ ọlọ́mi tó bá fẹ́ tí mo bá ti ní ọ́ lára wọn kọ́ ẹni ọba rẹ nu yín àbọ̀dẹ̀ tó áfù ó jáwẹ̀ ọ̀dà padà lẹ́yìn Ramadan ọlọ́run fẹ́ dẹ́kun fún yín ọ̀la yorùbá ìdúgbò kúnlẹ̀ ọ̀sùn kò fẹ́ nira fún yín ọ̀lẹ́ tó kì í lò lẹ́ ẹ̀dá kẹ́ẹ̀ka kó pé ẹni pé kó sùn mí fi hàn àbí tó sùn ọ̀dà fi hàn kẹ́ẹ̀dí kó pé káàkiri àlùtò kábíyèrè lọ́wọ́ àràmọ́ ẹ̀dákùn wọlé àlẹ́kùn tẹ̀síkòrò kẹ́ẹ̀sì gbọ́lọ́ ọba tóbi lórí ìmọ̀nà tó ṣe fún yín ìyẹn ọdún ni wọ́n sọ yẹn àyíndòlùfẹ́tẹ̀ọ̀ كمال لجاني جود تفلو عظمة تسواج ما تبعدي لله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك